أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan bákan náà ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo awọn tí wọ́n ba ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alagbara. ọba ọ̀kan ṣoṣo. gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń ṣe ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ kó mọ̀ sí ní ìbàlẹ́jọ́ ọbú fún wa láyé àtijọ́ ọ̀gbìndà kìámà ọ̀làlá haúláwàlà kú wátá ilà bìlà ilà àlẹ́yọ̀ làdín. jama ní ibi tí a dé dúró ní ìjẹjọ òun ni nùṣúzùl mara ẹjọ́ gba àwọn ọmọ tó gba àwọn ọmọ tán pariwo nǹkan bá ní mójútó wọn torí tọ́lọ́run ká bá ní mójútó àwọn ọmọ yẹn torí tọlọ́run ká má fi di programu lọ́wọ́ naam ibi tí à ń bá lọ ni minhajul mu'min fi tarkil muharramat ìlànà àwọn ẹni ọlọ́run níbi mímọ́ gbé nǹkan èèwọ̀ nǹkan tí ò da nǹkan àràmù jù sílẹ̀ àwa mú àwọn nǹkan yẹn àwa mú wọn ní kọ̀ọ̀kan àwa mú wọn ní kọ̀ọ̀kan àwa mú wọn ní kọ̀ọ̀kan. ibi tí adé dúró òun ni ibi kí obìnrin kọ́ máa gbẹ́rù gbọ́nrí sọ́kọ rẹ̀ adẹ̀sàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ìjẹjọ pé nǹkan bú ni àwọn ẹni ọlọ́run máa ṣe kí ni o wọ́n máa ń sọ̀rọ̀ á fún un adẹ̀gbára wa níyànjú pé kálukú lọ sọ́ṣe kò sóore ń bi kí fámìlì wa ọmọ dàrú kò sóore ń bi kí obìnrin kórìbínú ọlọ́run látara kí ni o ọkọ rẹ̀ so eléyìn àwọn obìnrin ló bá yí a ti sọ àwọn kan náà kọjá tọjọ ti ọkùnrin ṣùgbọ́n tá a fà fi wa kàn ni tí ànábì wa Muhammad sallallahu alaihi tó ń sọ èyí tí wọ́n mọ̀ tí wọ́n gbà wá tó ní pé láyé ń lọ́wì àtìn lè záòjì à àn pé ọlọ́run kò ní wo obìnrin kan sẹ̀ẹ̀kan ọlọ́run ó fojú yẹpẹrẹ wò ọlọ́run ní ọlọ́run ní sí obìnrin wo ni obìnrin tí èdú pẹ́ fọkọ ẹ̀ appreciate ọkọ kèé fi ẹ̀mí ìmoore hàn sí kíni ọkọ rẹ̀ wáyà látẹ̀stẹ́gìnì àní tó ń ti bẹ́ẹ̀ náà sì she can't do without him. kò rọrọ̀ táyọ ọkọ yẹn kò rọrọ̀ táyọ ta ní o táyọ ọkọ bó fẹ́ ra rú yóò tún béèrè orú lọ́wọ́ ọkọ náà bó tó fẹ́ ṣe nǹkan kan náà yóò tún béèrè so kọ́lọ̀wọ́n bá lékè ọlá kó jẹ́ ká gbọ́yé ṣe wá ríbi tá a dé lónìí gbogbo wa pátá ló bá wí <clears throat> òun náà ni kọ́tí rọ̀hìn mímọ̀ já kun ẹ̀bí mímọ̀ já okùn ẹ̀bí <clears throat> àwọn ẹni ọlọ́run àwọn mùmìnì wọ́n máa ń jìnà sí wọ́n máa ń gbé jùúlẹ̀ wọn ìjákun ẹ̀bí sẹ́ẹ̀dẹ̀ rí ó nídìí ká bára wa sọ òdodo ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà dáadáa yìí òun la fílẹ̀ lónìí tí ọ̀já àwọn èèyàn gba súnà lọ́wọ́ wa sẹ́ẹ̀rẹ́ tó bá da nínú fámìlì kódà kọ́ jólósì wọ́n fẹ́ kọ́mọ sí lọ́dọ̀ wọ́n mọ̀ pé kò ní tí ọ̀fọ̀ ọmọ jẹ́ o ọ̀dọ̀ àfáà ni ẹ lọ kọ́ wọn sí torí pé tí nǹkan bá kàn níbí bá àfọ́ ọ̀bà lówó lọ yọ yọjú yóò ní ẹ má bínú kò sówó ní o five hundred tó ṣe kí ni o tọ́ yọ rèé o kódà tí ọ̀bá five hundred àfọ́ ọ̀sáwà owó yá tí èèwọ̀ mọ́tò lọ bó ṣe kóhun náà bá wọn sáfù oúnjẹ bó ṣe kọ́ bá wọn tó tẹ́ǹtì yọ yọjú tọ́bá lọ́mọ kan fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì nínú fámílì àfọ́ òní contribution bẹ́ẹ̀ bó ṣe kọ́ra solution to fast question tamalẹ́nìkan fẹ́ kó lọ inú ilé àáfà ò lówó lọ ṣùgbọ́n léegun àti bá a páàkì o ẹrù gbogbo ayé ti á rí pé wàhálà ẹ̀sìn àwọn ilé ìṣe kíni o ó kẹ́bi mọ́ra gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe táwọn fámìlì wa bá rí wípé àkẹ́bí mọ́ra ó yẹ ká fura sírú ẹ̀sìn ẹ̀sìn tá a bá ń ṣe tí wọ́n fẹ́ sọ̀rọ̀ náà fámìlì pé àfẹ́ èdè tọ́ba dé ńkọ́ ẹ ẹlẹ́ẹ̀dẹ̀ ẹ̀hán ní ó dé ń kọ́ kí lọ́sí kò lérí nǹkankan fílẹ̀ kò lérí nǹkankan fílẹ̀ ìlàsẹ́ máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọkọ ìyàwó a nídìí ká fúnlẹ̀ máwọn ìyàwó wa tọ́jẹ́ pé fámìlì tiẹ̀ náà ìyàwó rẹ fẹ́ lo five thousand ó lo ten thousand ó lo twenty thousand nínú fámìlì ẹ̀kọ́ wa rí lo yẹ kéèyàn kó bẹ́ẹ̀ tí wọ́n ti ń rẹ nínú ilé ẹ jẹ ẹ mu ìwọ ń tẹ́ kí a rẹ̀ bóyá òun náà pure water ló ń tà irú ìlọ́ ń tà atarodo òun ló ń tà ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tó bá ń rí ń bẹ̀ bọ́yájọ́ tí nẹ́tíwọ́ọ̀kì fẹ́ lọ́dọ̀ àfà ó lè sọ̀pọ́ọ̀tì ẹ̀kọ́ bọ́ fi nǹkan díẹ̀ kó wọ́ ọbẹ̀ àbí kọ́ ra èlùbọ́ sílé lápẹẹrẹ nẹ́tíwọ́ọ̀kì fẹ́ẹ̀lì nu níjọ́ ọdún léyà tí nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ẹ̀lì bọ́yá ìjọba wọn ò sanwó oṣù fọkẹ́ni o àáfà àbáyátẹ̀ ìjọba ní í ṣe ẹlẹ́yà rẹ̀ rò pé tó ẹ̀wà jẹ́ ara sáfẹ́ẹ̀tì àbí kára kí ni o ẹ̀gẹ́dùn kò yẹ kó burú kóbìnrin náà má ní tọrọ kọ́bọ̀ nínú tóun náà ń ṣe níṣẹ́ tí ó lè fi dá sí fámìlì tiẹ̀ náà ìyẹn lọ́fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ kàtà ànábì sallallahu alaihi wasallam àwọn àáfà sọ yìí o èèyàn tó wà nílé ànábì níjọ́ tọ́lọ́ ń sọ àyà ìjà àbùkalẹ̀ wọ́n fẹ́ẹ̀ lé lógójì anabi èdè ẹ̀sọ́ lówó gbogbo àwọn ìyàwó tànàbí fẹ́ ẹ lọ kàtàn wọn lẹ́yìn ìyàwó Aisha nìkan lọ́jọ́ lọ́mọge tí ò tí ìwọlé ọkọ rí àwọn divorcee widow àwọn obìnrin tọkọ wọn ti kú àtàwọn obìnrin tọkọ wọn di kèfèrí táwọn wà ní mùsùlùmí àbòbìnrin tọkọ kọ̀ ọ̀lẹ̀ tán jẹ́ mùsùlùmí gidi ànàbí wà ń fẹ́ gbogbo wọn yóò tó wá ní ká máa kọ́ ọmọ wa ká máa kọ́ ọmọ wa ànábì tó ń tọ́jú ìyá ó tún tọ́jú ta ni ọmọ kò sì lówó lọ fóònù ò sí nígbà síláàmù bẹ́ẹ̀ ilé ìfijá sí pé ànábì ó dàbí kándù ànábì bọ́ọ̀nù ara rẹ̀ fàyè sóòkọ rẹ̀ wá parẹ́ lónìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tiwa àwọn ọ̀fẹ́ bọ́ọ̀nù ara wa fún ẹ̀sìn kó lè develop àwa fẹ́ lónìí ká máa lo fóònù fóònù eighty thousand fóònù fifty thousand ẹ ra àwọn súdẹ́ǹtì súdẹ́ǹtì lo fóònù thirty five ọ̀tá fún ọ̀dànù ọmọ ilé kéwú tọ́yẹ kó fowó ra tíà òun náà lọ fowó ra fóònù ńlá torí ẹ wà á rọ ọmọ ilé kéwú ọmọ tó wà ní ìpìdà yìí ọmọ tó wà ní dàdí láwọn ilé kéwú wa tá a mọ̀ nínú ìlú yìí ọmọ tó wà ní fanawi gbogbo àlẹ́ àmọ́ lórí Facebook wọ́n wà lásẹ̀mblì dèdèrè ẹ̀dùnmọ̀kẹ́ òpòrúlélẹ́yìn ọ̀yà Facebook tíjà ń wọn lọ́wọ́ eh, Nokia is now in our class ó gbé sórí Facebook ọ̀tá fún ọ̀dà bóò ló ṣe máa kí ó bá sẹ̀mí ayé orí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ student tó yẹ kọ́ máa lo fóònù pàlàsà fóònù two five fóònù two five tó pé kí o tí ó wà máa fowó million student tí ń kẹ́kọ̀ọ́ lọ kò lè rówó ní recharge card kò lè mọ́ wà lórí fóònù ẹ̀ torí àwọn ọmọ obìnrin tí ó pè torí àwọn tí ó bá chaati ọ̀ta fún ọ student gidi kọ́ nìyẹn lásìtà tọ́lì balẹ̀ ẹ̀yìn ẹ̀ sàkẹ́kọ̀ọ́ ọmọ gidi náà olóhùn akẹ́kọ̀ọ́ ọmọ gbogbo sẹ̀mí ayé orí facebook ní ti lò ń gbolo tí ń kọ́mọ̀ àgbò ló fi ń kọ́mọ̀ àsìkò ló fi ń hákéwú ọkọ ìyàwó só ti yé gbogbo inú ilé rẹ̀ kò mójútó fámílì kò bá wọn dá sí àáfàá ní ká lọ ọmọ àwọn olùgbàgbọ́ òdodo mínájú wọn fi tẹ́ríkìlì mọ̀hàrámà ara tí wọ́n máa ń gbé jù lẹ̀ náà ní kíni o jíjákun ẹ̀bí àwọn ẹni ọlọ́run tá à ń sọ̀rọ̀ wọn nù tíra àfáwà Mustapha mọ̀rọ́dún subuhi wọn èjákun ẹ̀bí rárá wọ́n máa ń so okun ẹbí pọ̀ ni lọ́lọ́run ọba ṣe ń sọ ọ́nà sọ́rọ́tù nìsá wátàkùn lọ́ọ̀lẹ́bí tàṣà lónàbí wàlà àrọ̀hàm إن الله كان عليكم رقيبا ọlọ́run ní ẹ páyé mi ọlọ́run ẹ kan mi inú èmi ọba ẹ fi ń bẹ̀rẹ̀ ayín pé a, àfàmùjìbù jọ ń torí jọ ń torí ọlọ́run já mi lówó yẹn àfàbùkọ̀ yìí mú jọ ń torí ọlọ́run bá ń bomi ń n ń ẹgbà táwà tó wà ní kékeré a tó máa fi sáwàdà sọ mo ti fọ́ lọ́n kọ́ ọlọ́run mo ti fọ́ lọ́n bí ọ́ ìtẹ́ èèyàn fẹ́ ṣe téèyàn bá jẹ́ mùsùlùmí tírẹ́tà fún wa ni pé ẹ bá tilẹ̀ fọ́ lọ́n bẹ̀yàn kéèyàn ó ṣe kí ni o jọ́sìn ọlọ́run jọ́sìn ọlọ́run bá sáré gbomi àgé èèyàn sáré bá bu <laughs> omi sínú àgé tọ́lá ti jẹ́ kó yẹ wá pé ọlọ́run ṣe kí ni o ọlọ́run tóbi tírẹ́nì gidi ni jọ́sìn ọlọ́run jọ́sìn sáré bá rọ mínú àgé o yóò sì sáré bá yàn rọ torí kò ṣe kí ni o jọ́sìn ọlọ́run yá mí nóòtì ẹ̀ máa bọ́ọ̀dà padà lọ́la yóò sì yà torí ọlọ́run ọlọ́run tẹ́ fi ń bẹ̀rẹ̀ ayé yẹn ẹbẹ̀rú ẹ àṣetán bá fọ ọlọ́run bí ọ jẹ́ kọ́lọ́run tóbi lẹ́mìí rẹ wal arham okùn bí náà ẹ má jẹ́ ọ̀tọ̀wọ́ yín já inna Allaha kana alaykum raqiba torí pé dájúdájú ọlọ́run ọba ọba tí ń sọ yín ni àáfàá ní gbogbo ẹni tó kò bí tọwọ́ ẹ̀ já kìí solùbẹ̀rù ọlọ́run wàhálà àṣàìtún ìntàwàláìtún àǹtúfùsìdù fìlàrúdè wà tó kọ́ tẹ̀rọ àròhàmàkùn wùláyíká lẹ́dínà láàánà wùmọ̀lọ́wù ụmụ wùmọ̀wà àmà àbẹ̀sọ́rọ̀ ayàtàlá kọ̀kọ́ yẹn sọ́rọ̀tù nìsà kúrẹ́tà 4 verse 1 Quran 47 verses twenty two dé twenty three ọlọ́run bá ń sọ nípa agbésẹ̀ ráwọn èèyàn yìí nígbà tó bá di wípé ẹ̀gbọ́n orí tẹ́ ẹ kọ̀yìn sí tọlọ́run tẹ́ ẹ wá sọ pé ìbàjẹ́ lẹ́ẹ̀mọ̀ ṣe lórí ilẹ̀ àṣé lára àbàjẹ́ tẹ́ ẹ tún fẹ́ mọ̀ ṣe lórí ilẹ̀ náà ni pé wàtòkọ́ tẹ̀ ọ́ àrọ̀ àmọ́kùn ẹ mọ̀ wá jákùn bíi asáwọn èèyàn kan bẹ tọ́lọ́ ń bá gbà wọ́n láàyè lórí ilẹ̀ ìtí wọ́n máa ṣe wọ́n máa balẹ̀ ọlọ́run jẹ́ ni kì í wá ṣe kí wọ́n máa balẹ̀ ọlọ́run jẹ́ nìkan wọ́n máa jákun ẹ̀bí gbogbo ẹni tó bá ti wá ń lè jákun ẹ̀bí kúlà ayíkalẹ̀ bí iná làánà wó mọ́ lọ. ọlọ́run ni gbogbo àwọn tí bá ń jákun ẹ̀bí yẹn làánà wó mọ́ lọ́wù èmi ọlọ́run ọba mo ṣépè fún wọn mo ṣẹ̀bi lé wọn mo bínú sí wọn gbogbo àwọn tó bá ti lé ń jákun ẹbí táwọn sọ pé làánà torí pé àmọ́ túmọ̀ rẹ̀ ní ọlọ́mọ làánà wa àṣewọ́tọ́ ọba ti ń jákun ẹbí làánà wú mo lọ́ọ̀hù ìgbéjìnà sí kí ọlọ́run òfò látọ̀dọ̀ ọlọ́run ààyè kan nínú náà já àná mọ́ ọlọ́run yọmọ bá rú oníbẹ̀ làánà wú mo lọ́ọ̀hù ọlọ́run bínú sí wọn ó lé wọn fàásọ́mọ̀ o wà àmọ́ abẹ́sọ̀rọ̀ o etí ìgbọ́ràn wọn tó yẹ ká fi gbọ́ wáàsí tí ó fi wúlò fún wọn ọlọ́run jù ọlọ́run tó wá fọ ojú wọn ojú ríran wọn wọn ò ní fi ríran tẹ́ ẹ bá wọn tọ́lọ̀ wọn bá sọ yìí ègún burúkú ni lórí àwọn tí bá ń jákun ẹbí ṣe rí gbogbo wa ká sọ́ra ṣe rí pẹ̀lú ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ lónìí ẹ̀kọ́ gẹ̀rìbí ẹ̀kọ́ western education ara tí ń kó àwọn ọmọ nìkan máa jákun ẹbí the more béèyàn bá ṣe ń lo òkè sí nínú ẹ̀kọ́ western education tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí tọ́lọ́run ó pilẹ̀ rẹ̀ la ṣe ń sọ fẹ́yìn òbí lónìí òbí tó bá fẹ́ jèrè ọmọ rẹ̀ jọmọ yín ọmọ kọ́kéwú kọ́mọ kẹ́sìn lọ́dọ̀ àwọn àfọ onísúnà kọ́mọ kì lọ́dọ̀ àwọn àfọ alálàǹgbà àti palàǹgbà kì kọ́mọ jẹ́ kọ́mọ yín àlọ́ di baba aláwo bọ́mọ yín ṣe ń lọ sùkú ẹjẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kéwú kó sì máa lọ gbọ́ wá sí i ẹjọ́ máa lọ kéw kọ́ máa lọ kéw lọ́dọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run kó sì máa ṣe kí ni kọ́ máa gbọ́ wáàsí tẹ́lẹ̀ lómìnà tó máa ṣe mistake ọmọ rẹ̀ lọ lé kéw lóòótọ́ kì í gbọ́rọ̀ ọlọ́run so orí máa ṣe mistake gbogbo tó wà ní kéw kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run wọ́n kọ́ ní wọ́n fọ́ ní kì nílé kéw ni gbogbo ẹni tó bá fún ní kì kọ́ ní máa ń sílẹ̀kùn wọlé tó bá kọ́ ní jálásà yẹ́jílísù yíjílísì kò lè sọ́ọ̀dẹ̀ ní ọlọ́run sọ ti yé ẹ̀mọ́ dímọ̀dọ́rì amúrù mọ́sídàrí kò lè sọ dẹni ọlọ́run bàlágà ò lè sọ dẹni ọlọ́run ìgbà tí ó tó sọ dẹni ọlọ́run tó bá fi kàtí àtàwọ̀hìd tó gbọ́ tàwọ̀hìd yé tó fi kàtí àtẹ̀sírì tó gbọ́ tẹ̀sírì yé tó fi kàtí àfíkìw tó gbọ́ fíkìw yé ṣùgbọ́n jálásà kiri yóò sọ jálásà ní àwọn ìlú tó ti sọ lárúbáwá ó rí kiri yóò tó àwọn wẹ́bsáìtì kan bẹ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n fi arabic preach christianity ọmọ rẹ tọmọ lárúbáwá tọba lọ kárú wẹ́bsáìtì yẹn tán sọ fún pé jésù lolúwa yọ̀ọ́dẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú pọ̀gbọ́ lárúbáwá àṣepọ̀ mọ́ ṣe ń lọ ilé kéwẹ́ ẹjọ́ tó máa gba tẹ́rìbì àlọ́dọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run kọ́ máa gbọ́rọ̀ ọlọ ìyẹn ò lè jẹ́ kọ́ mọ direction àbí tán fẹ́ kó lo kéwù lọ alátọ́lọ́run fi sàánú tiwa nìyẹn falila alhamdi bá a ṣe ń lọ ilé kéwù àwọn àfáà tó ń gbọ́rọ̀ wọn wọ́n wá ń ṣàlàyé ibi tí direction tó yẹ kí kéwọ́ lọ sórí gbogbo tá a wá ń sọ yìí western education tó fẹ́ preach ni wípé ẹ má bà family yín ṣe lọ wo wo àwọn professors àwọn doctors àwọn phd holders àwọn professors mélòó lórí tí máa gbà ní family inú wọn ó yá sọ méjì gbogbo àwọn tèmi sí màáyìn tí màkàkà tó ń gbà ní family bí kan lọ wá GRA bí kan lọ wá kẹ́ni kan quarters jama tí ẹ bá sàwọn kọ̀ọ̀kan tó bá lẹ́sìn nu wọn ilé ẹ̀mọ́ ṣènáwó tẹ̀mọ́ rí wọn nu family prof is very busy now wọ́n wà ní conference kan ní UK báyìí Uganda náà ti ní presentation lọ́la kọ̀ráyè family ìyẹn nìkan tó kọ́ me and my wife and my children nuclear family ní western education ló wọ́n encourage kò encourage kí ni extended family Islam sì fẹ́ ká encourage extended family kẹ́ ẹ mọ́mọ ẹ̀gbọ́n sọ́dọ̀ ọmọ àbúrò kẹ́ ẹ mú sọ́dọ̀ kẹ́ ẹ kọ́ wọn lẹ́sìn kò sí yẹn nínú nuclear family ìwọ ìyàwó rẹ àtọmọ rẹ tẹ́ ń bàjẹ́ ọkàn ni ìyẹn kọ́ ni súnà ẹ̀sìn ọlọ́run àṣé ká máa ṣe dáadáa sáwọn ẹbí wa ìyẹn ni ò ní jẹ́ kí ègún àti èpè tọ́lọ́run ọba sẹ́yìn kọjẹ́ tiwa ọlọ́run kọ́là wa ń anábìwa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àdíìsí Jubair ọmọ Mut'am sàbẹ pàtàkì òní ọlọ́mbà ní kẹ́ Jubair ọmọ Mut'am Imam Bukhari àti Muslim nígbà àdíìsí yẹn wá ó nípa nàbí ní láyé dúkúlù lè jannata qati'un gbogbo ẹ̀fẹ́ bá ti rí tí ń jákun ẹbí ọ̀rọ̀ rẹ̀ ò lè jásálì janna iná náà ni sẹ́rin tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa sẹ́rí pàápàá ilẹ̀ Yorùbá ti wa problem wà nù àwọn fámìlì sí wa ẹ mọ̀ tí mo fa problem wàhálà àrandéran àwọn ìrande àtàwọn ọ̀tá tó ti ṣẹlẹ̀ àwọn ọmọ náà tó wá ń kọ̀ntínú bàbá rẹ̀ lọ́talẹ̀ fámìlì wa tó tó náwó rẹ̀ kò fún bàbá mi ń bẹ̀ kò fún ọ́nkù wa ń bẹ̀ àwọn ọmọ náà tó wá bá ọ̀tá yẹn lẹ̀ àwọn náà tó sọ́tàn abú fáwọn ọmọ ọ̀tá wa ń lọ sórí jẹ́ ń sọ fún ọ bí fámìlì yín bá ṣe tóbi tó bẹ́ẹ̀ ni wàhálà yín ló ṣe pọ̀ tó ẹ mọ̀ mánéjì ẹ̀ ìwọ mọ́tò orí ọ̀rọ̀ ọlẹ̀ ilẹ̀ fámìlì ẹyin wọ́n talẹ̀ kan seven million náà ta níjọ́ tí bàbá wa nílẹ̀ yẹn ó kó níbẹ̀ ó ti wá dìlú ní ìsìn ó ti bọ́ sórí yọ̀lẹ́ extension ó ti bọ́ sí GRA ó ti bọ́ sí kinní kan quarters wọ́n wá talẹ̀ yẹn ilẹ̀ éka kan ni wọ́n ta seven million sọ wá rò pọ́lọ́hún ò lè sọ̀rọ̀ ẹni tó ju seven million lọ fún ọkọ tó kú ẹnìkan sì ta nínú fámìlì wọn òun bá lọ fowó ọba fi ń bù gáàkì ọkọ̀ wa mọ́tò two million kan tó dà ẹni ẹlẹ́ni ó tún wá mú yòókù sẹ́yìn owó téèyàn bá iṣẹ́ rẹ̀ náà èyí ń ṣe kí ni èyí mọ̀ ná ọ̀sànà báṣubàṣu náà wá ní kò sí ntọ́jọ́ wọn lọ́mọ bàbá bàbá tọ́ta lẹ fámìlì ọmọ ẹ̀fẹ́ ṣe wedding àwọn yòókù bá láwọn ò ní lọ seven million náà ní kọ́ lọ́ máa ṣe wedding àwọn ò ní dá sí ẹ̀yin ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ òun ta lẹ fámìlì àbí ó kówó ná kò fún yín bẹ́ẹ̀ àbí yóò rojọ́ rẹ̀ wájú ọlọ́run ọmọ tiẹ̀ náà wá ń ṣe wedding ẹ̀yin náà lọ ẹ̀ sokun ẹbí pọ̀ ẹ̀ rojọ́ rẹ̀ wájú ọlọ́ tóun bá rojọ́ seven million ẹ̀yin ò rojọ́ ọ̀pẹ́ ẹ̀ ṣe kí ni ẹja kun ẹbí ṣé ẹlẹ́kọ̀ọ́lọ́pọ̀ a máa ń ṣe mistake má jẹ́ kí ẹni tí ó ti jóná kó tó kóná mọ́ tiẹ̀ má jẹ́ kó lórí ibú kó tó ṣe ọ̀rọ̀ tiẹ̀ ní àwa nìkúnra ẹnìkan ti sọ orí ibú tẹ́lẹ̀ ìwọ wá torí pé sórí ibú pé nígbà tí wọ́n sórí ibú ìwọ náà sì sórí ibú tẹ̀lé ìwọ mọ̀ sórí ibú tẹ̀lé nínú àwọn fámìlì yín ọ̀rọ̀ àwọn kan tó yẹ pé wọ́n máa ń sọ̀rọ̀ yín láì dáa ìyẹn wá fà àwọn wá fẹ́ ṣe nǹkan ẹ̀ wá dá sí wọn jẹ́ káwọn ọmọ sọ̀rọ̀ yín láì dáa àwọn gbẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́run ṣùgbọ́n ọmọ nínú riwaya mi anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí bukhari àti muslim tá a fa wa abu rira gbà wá ó ní man kana yuminu billahi wal yawmil akhir falyasil rahima àṣẹ ara ń tá a fi mọ̀ pé onígbàgbọ́ òdodo àtọjọ́ ọ̀kan yìí ni kọ́ ọ máa sokun ẹbí pọ̀ ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ lódodo ẹni tó bá ṣe kí ni tó bá gba ọlọ́run gbọ́ lódodo wal yawmil akhir àtọjọ́ ọ̀kan yìí anábì ní falẹ́yẹ̀ sí lérò ìmọ̀wú kó nítọ̀ wọn máa ṣe kí ni o kọ́ máa sokùn ẹbí pọ̀ ìwọ tó o bá ti di wípé tó o fẹ́ jẹ́ kí àpẹẹrẹ ìmọ̀ọ́nì kọ́ wà lára rẹ ìwọ máa da fámìlì pọ̀ kò sí fámìlì tí ò ní pírọ́blẹ́mù tiẹ̀ even fi extended family lẹ̀ your own nuclear family ọkọ àti àwọn sẹ́wọ̀n ní problem sọ́wọ́ àtọ́rí ẹ̀ ò ní ta sí rẹ mọ́ bàbá àtọmọ sí wọn ní problem so ò ní ta sọmọ rẹ mọ́ tíwà àti ọ̀nkù rẹ tẹ́ ẹ bá ní wàhálà mọ́ ẹ̀ sọ pé ò ní dá family ah ó láwọn family wọ́n lè pààyàn ọlọ́run ní máa pààyàn family rẹ ò lè pọ̀ ah ó láwọn ìyá àjẹ́ kan bẹnu family yẹn téèyàn bá tún lọ ní ìsìn kakùrù sí yóò tó lọ tán bá fojú wúwọ̀ níjọ́ ọ̀nàwó àwọn ni wàhálà ó ṣẹlẹ̀ sí i ká ọ̀pọ̀lọpọ̀ kùrùsì yù kọ́ ká mọ̀ àwìdá àtàwọn súrà sọ. torí náà ní pẹ́sẹ́ rí lónìí bí àwọn fámìlì ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sáyé ìjọun ibi tí Yorùbá ka fámìlì kó dé Yorùbá máa ń gbé papọ̀ ni àwa la bàjẹ́ ọmọ bọ̀dá láìsí yóò lọ sọ yàrá bọ̀dá láyí tẹ̀gbọ́n tábúrò sí ni wọ́n ẹ̀ wá ẹ bá wá jára àtayọ́ wà dáhùn pé ẹdún ṣe àwọn kọ́nà bí ọmọ ni àwọn kọ́nà bí a yàrá wọn ni máa sọ ah, ọmọ àbúrò wọn lè lónìí ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ ti dojú tó bá já sí pé ẹ̀gbọ́n ni nẹ́tíwọ́ọ̀kì fẹ́ẹ̀lì fún tí ò rí nǹkan jẹ kò rówó fóúnjẹ ẹlẹ̀ àbúrò sì máa dáná wọn máa gbé fún kínni ẹ̀gbọ́n àtìyàwó ẹ̀ tí kò ṣe kínni tí ó fi dáa fún wọn tó bá já sí pé bọ̀dá láyé àgbẹ̀ oníkòkó ni àsìkò kòkó ò tí ì dé bọ̀dà lásán àgbẹ̀ ọlẹ́gẹ̀ẹ́ ni àsìkò ẹ̀gẹ́ la wà bọ̀dà lásán ọmọ fowó ẹ̀gẹ́ rẹ̀spọ́nṣọ̀ bọ̀dà láyé tówó kòkó ṣe kí ni tí ó fi jáde tówó kòkó bá wá jáde owó ẹ̀gẹ́ ti lọ bàbá olówó kòkó yọ ọmọ fowó kòkó fìnánsì owó kí ni olówó ẹ̀gẹ́ ṣé bẹ́ẹ̀ làwa ń ṣe lónìí ẹ̀yin tẹ́ ẹ tó wá jóbìn ẹ̀yin náà ẹ mọ̀ tó da petrol sí i ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ọ̀dà fámílì ọkọ rẹ̀ rú ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀dà fámílì ìyàwó ẹ̀ rú ẹ̀gbọ́n ìyàwó ń ṣènáwó ó ní ọ̀gbọ́dọ̀ lọ àbúrò ń ṣènáwó ó ní ọ̀gbọ́dọ̀ lọ àbúrò bàbá rẹ̀ ń mọ́ lọ́lé ọkọ ó ní ọ̀sáàyè ẹ̀gbọ́n màmá rẹ̀ rẹ̀ kọ́lé wọ́n fẹ́ kó lọ ó ní ọ̀gbọ́dọ̀ lọ ẹ̀gbọ́n ìyá bàbá àbúrò ìyá ọwọ́ gbogbo fámílì ìyàwó ẹ̀ ọkọ ti ìyàwó ẹ̀ kúrò lára kíni o fámílì ẹ̀ ọfẹ rí lọ́dọ̀ ọlọ́ wá ìtọ́ fẹ́ kọ́ ti ìyàwó rẹ kúrò lára fámílì ẹ̀ ìtàn ní kọ́ sọ ni kí ìyàwó rẹ ọmọ máa ṣe tàbárùkù káàkiri kọ́kẹ̀ máa jáde kọ́ máa káàkiri tàbí máa jáde lọ́nà jáde jà ìníyà ìjáde aláìmọ̀kan tàbí jẹ́ pé ìyàwó rẹ torí pé lónìí ọkùnrin míì gan òun náà ọkọ ọbú ọkọ ọbú fẹ́ yàwó rádaràda òun náà ti mọ̀ pé rìn tòun náà mọ́ sẹ́yìn pé wọ́n ní tálákà bá ṣe kinní kan ní máa ṣe kinní o etí bá ní máa fi ẹgbẹ́ ọkọ náà ti mọ̀ pé òun náà yín àlè ń ọwọ́ à náà bí ti ń wóyàwó òun láta ní o ìta ọwọ́ lọ́dọ̀ àwọn fámìlì rẹ kan bẹ tán bá jọkùn ìwọ̀n àlè rójú rẹ mọ́tòrí pé lápẹ̀rẹ́ ń sìn tẹ̀gbọ́n tàbúrò ọmọ ẹ̀gbọ́n dádì ẹ̀ tó jẹ́ pé ọkọ ẹ̀ lòun kò lè rójú ẹnu òṣèré àtọ́rẹ́ ilé fẹ́ra yín ọmọ àbúrò dádì ẹ̀ tọ́já sí pé kí ni o tọ́já sí wípé ọkùnrin ni kò lè rójú rẹ ẹnu òṣèré à jàmọ́ òye àbí òye tó o bá ti gbọ́ gbogbo eléyìí yé kò ní jẹ́ kí wọn náà kẹwàá dènàwó fámìlì kọ́ ọmọ wa misbehave torí náà gbogbo àárín òun la gbọ́dọ̀ ṣàkíyèsí nínú àdífì míì anábì sallallahu alaihi wasallam ó tún sọ nípa ọ̀rọ̀ fámìlì yìí pé a gbọ́dọ̀ máa ṣe dáadáa a gbọ́dọ̀ máa sokùn ẹbí pọ̀ a sì gbọ́dọ̀ máa jẹ́ kókùn ẹbí kó ṣe kéne kọjá ó ní inna Allaha khalaqal khalqa hatta idha faraga minhum qamatir rahim faqalat.

kọ́mọ́tì rahim okùn bí wàá dìde ó ní wọ ọlọ́run ìwọ ọlọ́run ààyè yíre gbogbo ẹni tó bá ń ti ń fi ọ́ wá sọ gbogbo ẹni tó ń ṣọ́ra tí ò jẹ́ kókun ẹ̀bí ọjà ààyè tí ń yàtọ̀ sí àlọ́kọ̀tìyà ẹni tó ń jákun ẹ̀bí ọlọ́run wá níbẹ̀ ní ìrẹ́ okùn bí àmọ́ tẹ́rídọ́ an asila máa ń wà sọ́lákì wà á kótó à máa ń kọ̀tọ́ àkì kọ́ láti bàlá ó ní wọ́n kò bí sẹ́nu rẹ̀ ò ní yọ sí i kọjá sí pé gbogbo ẹni tó bá ti ń dà ọ́ pọ̀ èmi ọlọ́wọ́ máa sọ́pọ̀ mọ́ọ́re gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sẹ́bí tó ń dakùn bí pọ̀ kémi ọlọ́run náà máa sóore pọ̀ mọ́ ẹni tó bá ti wá ń gé kò bí kí n gé kúrò níbi oore jẹ́mọ́ okòbí náà wá ní ìwọ ọlọ́run ìdí mo fẹ́ náà nù bẹ́ẹ̀ náà mo so rọ́pọ̀lọpọ̀ wa fura síra rẹ ìtí òjì ó ti gòkè jù bá ń lọ torí pé ọ̀dà ẹbí pọ̀ ṣùgbọ́n bàbá sọ fún wa rí ẹ máa wo ẹ máa wà àdìsí àfa àmúwa tí mọ̀mọ́ wa Mustapha Muradu mú tẹ̀lé o àdìsí ńlá àdìsí Bukhari àti Muslim ànàbí fẹ́ kọ́ wa lóògùn owó dẹ́mọ̀ ogún kí mo pè é owó ògùn owó kéèrè jẹ́mọ́ tọ́píìkì wà sí wa lọ́sẹ̀ tí ń bọ̀ ní ògùn owó kéèyàn lọ kéde lórí rédíò nígbà tí a ṣe Liberty Stadium mo rí pọ́sà kanu Ramadan tọ́píìkì owó <laughs> wọ́n padà bí wọ́n wá ní pé ẹ̀ka ti rò pé wọ́n yá lè pa tí ó fi owó. àbẹ́yẹn ṣe lè lo ẹyẹ àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kìnìún àsáwọn nǹkan wo ló ń bẹ nínú súnà pété èèyàn bá ń ṣe ọlọ́wọ́ máa bò láṣìírí àṣírí rẹ̀ ò ní tú àrísìkí ọmọ wà fún ọ̀kan nínú ẹ̀rì ìwọ tó o bá fẹ́ sóògùn owó sọ ọmọ ogun owó ọmọ ogun àbámùjìbù ọmọ ogun owó máa ṣe dáadáa sáwọn fámìlì rẹ̀ tó o bá ti ń ṣe dáadáa sí fámìlì rẹ àrísìkí rẹ ó máa pọ̀ sí i anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí bukhari àti muslim èyí tọ́já sípa àfa àwa anas ọmọ malik àwọn nàgbà wa anabi ni man ahaba an yubi sátọ̀ làwù fi rizki yìí wà yún sá àlàwù fi athari yìí fálẹ́yẹ̀ sílẹ̀ rọ́hìmà ẹni tó bá fẹ́ kárìsì kí òun ọmọ pọ̀ sí i bákan náà kò fẹ́ kí orí pa òun ó parẹ́ jẹ́mọ́ anábì lóògùn rẹ̀ ni pé kó máa lọ so okùn ẹbí pọ̀ kó máa ṣe dáadáa sáwọn fámìlì sẹ́yìn fún nǹkan méjì ni anábì ni yóò ṣe bí sallallahu alaihi wasallam mímọ̀ ṣe dáadáa sẹ́bí mímọ̀ dokùn ẹbí pọ̀ ọmọ ń jẹ́ kárísìkì ọ̀pọ̀ sí i bákan náà téèyàn bá tó kú kì í jẹ́ kó nípa èèyàn ó ṣe kí ni o kó ètè parẹ́ torí gbogbo àwọn fámìlì tó ṣe dáadáa sí ṣe rádàmú ọmọnìyàn òun ni pé tó bá ṣe dáadáa sí èèyàn wà á fẹ́ káwọn fámìlì ló ṣe kíni o kan rìlẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀ yá àtúnṣe fáwọn ọmọ rẹ̀ pé bàbá alágbájá èèyàn dáadáa ni o òun lọ́mọ ṣe dáadáa sí a o níjọ́ tó òun bá kú àwọn tí ọmọ jẹ́ sympathizers pẹ̀lẹ́ tó kùn yẹn ṣe kíni o wọ́n ti pọ̀ sí i ṣùgbọ́n ìtọ́jà pa àwọn ojú ẹsẹ̀ wọn gbàgbé ẹ̀gbẹ́ta ló ṣe fún kọ̀ọ̀bà fámìlì kankan ṣe ojú ẹsẹ̀ kódà èèyàn díẹ̀ ni ó sì débi tẹ́ wá lùgbò tó ní pé wò èmi òun lè ráyè tèèyàn ẹ mọ́jà wà náà ráyè tiẹ̀ ìwọ tó ọba fẹ́ kó nípa rẹ kọ́ mọ́ tètè tán gbọ́ ọba kú tó fẹ́ kárí sì kiri ọmọ pọ̀ nígbà tó wà láyé máa sọkùn ẹbí pọ̀ nínú àdìsí míì eléyìí tí ìyá wa Aisha rọ̀bí Allah àníyá tí wọ́n gbà wá tó wà nínú Bukhari àti Muslim anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́ẹ̀rí arọ́hìmù mọ̀ọ́lákọ̀ tó ń bẹ̀ láàrúṣì okùn bí wọ́n gbé kọ́ ibi aláràṣẹ ọlọ́ tẹ̀kúlù lẹ́ni tó wá ń sọ pé máa ń wà sọ́là ní wà sọ́là wúláwù ẹni tó bá ń ṣe dáadáa sẹ́bí ẹ̀ ẹni tó ń sokùn ẹbí pọ̀ tí ò jẹ́ ọjà ọlọ́wọ́n bá ní sopọ̀ mọ́ ore wà máa ń kọ̀tọ́ àní kọ̀tọ́ àwùlọ́wù. ẹni tọ́bẹ̀ èlé lọ gé okun bí ọlọ́run ó gé bí orí ayé àtọ̀run jama tó bá wá rí bẹ́ẹ̀ àṣé a gbọ́dọ̀ máa níbi gbogbo ohun tó lè fa ká máa jákun ẹbí àáfàá tó wá mú àyà sóràtù Ra'd Quran chapter thirteen verse twenty-five wọn bá ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار irú tọ́lọ̀ wọn bá sọ níbi ayé ẹ̀kan tọ́lọ̀ sọ pé làánà ló tó sọ ń bì ọlọ́ọ̀ni ẹ̀rọ àwọn èèyàn kan tọ́já sí pé ìyẹ̀nkùdúnà àádá lọ́ọ̀yì mímbàdì mẹ́fàkì yìí àwọn máa ń tú àdéhùn ọlọ́run ní lẹ́yìn bàtà àbá ti ta kókó ẹ̀ àdéhùn ọlọ́run májẹ̀mú ọlọ́run kọ́fẹ́nàntì ọlọ́run wọn á tú lẹ́yìn bàtà àti ta kókó àdéhùn yẹn ara ń tẹ́ẹ̀tún wá máa rí lára àwọn èèyàn burúkú tá à ń sọ yìí wàyà kótó ọ̀hún náà máa amọ́rọ̀ lọ́ọ̀bì yá ń yú sọ́là ó kàn bí tọ́lọ̀ ti pa láṣẹ tí wọ́n ti pa wọ́n láṣẹ tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ pé ká máa dokùn bí pọ̀ wọ́n á gé kùn bí wàyúfsìdù náà fi lárùn wọ́n mọ̀ wá borí ilẹ̀ ọlọ́run jẹ́ ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wùláì kàlà ó mú láàánà ni wọ́n máa bá wọn wàlà òmùsù ọ̀dà ilé ebú jáànámà nìyẹn nígbà wọn bá kú tán ibi tí wọ́n padà sínú jáànámà ní ilé ebú ni kọ́lọ́mọ́sí alẹ́ tí ó wọ̀ jáànámà jama nínú àdìsí àbúrẹ́ra anábìsà sálàmù ó ní pọ́lọ̀ wọn bá sọ pé anna rahman èmi ọlọ́run lọ́ba àjọkẹ́ ayé àsákẹ́ ọ̀run èmi lọ́ba oníkẹ́ ọba tẹ́ pé rahmanu dúníyá wàlà áhírà ọba tí màá kẹ́yàn láyé tí a tọ́ kẹ́yàn lọ́run wàyíyà rọ́hìmù okùn bí la pè ní rọ́hìmù torí pé máa ń wà sọ́là á wà sọ́lì tùú ẹ̀ ń bá dokùn bí pọ̀ èmi ọlọ́run dàpọ̀ pẹ̀lú kẹ́ wà máa ń kọ̀tọ́ á kọ̀tọ́ á ẹ ń bá gé kòǹbì máa gé kòǹbì oore àáfàá ní táàmù wá sọ náà ni pé ẹni tó bẹ́ẹ̀ lè gó okùn òbí ẹ̀ tí ọ̀dà fámìlì rẹ̀ pọ̀ pàápàá àwọn olòṣì wàhùwà gan ni yun olówó sì ló ń tàn ó rọrọ̀ ṣe ọ̀tọ̀ ni pé wọ́n ní kò ní a ní kò mú wá ìkà ló lè pe ní níkẹ́ni o àwọn sọ ọgbọ́n tó mọ̀ wọ́n yé kò ní èèyàn wà indigent ó poor kò ní owó lọ́wọ́ ẹ wá ní mọ̀ wo a sì lè mú twenty thousand wá òun gò sí ní five thousand lọ́wọ́ ìkà ló lè pè èèyàn láwọn ń bẹ̀ wọn ẹni tó ní ọwọ́ ń gẹ́kùn ẹbí ẹ̀ onítọ̀hún ò wá ṣe dáadáa sí wọn àáfàá sóoríru ẹni yẹn tọ́já sí wípé ó mọ̀ọ́mọ̀ ń ṣèṣe sí òmùgọ̀ ni ó máa máa ń fi jáfara ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run gé wọn kó omi kẹrẹ̀ gbogbo ẹni tó yẹ kó ṣe dáadáa sí fámìlì tí ò wá ṣe ọlọ́run ó gé kó omi kẹ́ ibi tá a fà parí ẹ̀ sí nìyẹn á bọ̀ síbi àná mímọ̀ ní ìsìn òfófó ṣùgbọ́n ká tó bọ́ síbi òfófó àwọn matters arising ẹjọ́ torí ọlọ́run ẹ̀yin obìnrin ẹ bá ní mójú táwọn ọmọ ẹ̀yin náà sì já gbọ́n tá a torí ẹ̀ wá só ti yé ariwo ti ń wá láti bẹ̀yẹn torí tọlọ́hún ṣe rínú àwọn problems à ń sọ matters arising àwọn nǹkan tí máa ń jáde níbi ọ̀rọ̀ family nílẹ̀ Yorùbá àti wa tá a bá mọ̀ tilẹ̀ míì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kọjá sí pé àwa ń ṣe dáadáa sáwọn kan nínú ẹbí àwọn ń ṣaburú sáwa ìyẹn máa ń fa kẹ́lòmíì kóun náà wá ní mi ní ṣe dáadáa mọ́ rárá àìṣe bẹ́ẹ̀ so orí gbogbo àwọn tí wọ́n ń ṣe aburú sí wọ tí wọ́n ń ṣe dáadáa sí wọn ó dàbí ìgbà tó ń fún wọn léèrú gbóná jẹ ìwọ ń lé eku sí wọn àwọn ń lé jò sí ọ Yorùbá ṣe máa sọ gan nìyẹn so ra wọn náà ní problem ìwọ ò ṣe kíni o ò ní problem wájú Ọlọ́run tí wọ́n bá ń ṣe dáadáa fámìlì yìí fẹ́ ṣènáwó wàá gbowó lẹ̀ arọ ọmọ ẹnìkan ọ̀ya wàá lọ kí wọn lọ síìtù nǹkan fámìlì kan wà ní kọ́sọ́dí ẹ ọ̀tá wàá kówó ẹ̀ lẹ̀ ṣùgbọ́n wọn wọn èé ṣe dáadáa aburú náà máa ń ṣe sí wọ mọ̀ dá dáadáa rẹ dúró bóyá dáadáa tó ń ṣe lárísìkí rẹ ṣe ń pọ̀ sí bóyá dáadáa tó ń ṣe ni ò tí ì jẹ okú wàyúnsà aláwú fíafárì tá a sọ lẹ́ẹ̀kan yẹn àwọn míì nínú àwọn àáfàá wọ́n ní ìtumọ̀ ẹ̀ gan ni pé tọ́ ọ bá fẹ́ kẹ́mi rẹ ogun ìtumọ̀ pé áfárù rẹ orípa rẹ nìyẹn kọ́ ọ mọ́ tètè kù pé àsẹ́ni tó bá fẹ́ kárìsì kí òun ọ̀pọ̀ wàyú ń sá àlàó fi áfárì tí ọ̀fẹ́ tètè kù tó yẹ pé ìfúnjọ́ tó ọba tó kú tán ó kú ó tó kú sẹ̀mọ̀ pé a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jàmọ́ àwọn èèyàn kan bẹ̀ wọ́n kú ṣùgbọ́n wọn ò ṣe kí ni wọn àtún kú ọ ń bẹ nínú àwọn olówó tí wọ́n náwó wọn sí tọ́lọ́n ọ ń bẹ nínú àwọn onímọ̀ bàbá wa Ádámù Àgégé wọ́n kú wọn ò ṣe kíni wọn àtó kú bàbá wa ní má dùn lárọ́ bí níbi táwa ti kéwú kọ́lọ́n bá ní fọ̀rọ̀ kẹ́wọ́ gba àwọn àfáà àtàtì lọ́nlẹ̀ Yorùbá bàbá kú ni wọn ò tó ṣe kíni wọn ò tó kú bàbá wa Adélaní Tánidáwà sótìyé bàbá yẹn kú wọn ṣe kíni wọn àtó kú bàbá tó ní kàráàṣì àtàwọn ilé kí ńlá ńlá bẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé àtàwọn àáfàá mi bàbá sọ́lù fẹ́mi ìlú kú ni wọn ò kú tí àwọn tí ń bẹ láìbírì tèmi nìkan volumat àìmọye volumes ni bàbá Ibn bàbá mufti àná ní Saudi bàbá kú wọn tó kú Imam Bukhari ẹlòmíràn lókè Bukhari ìbọyá àáfàá tó kú lánàá ni àáfàá tó ti kú ní sí ti lé ní one thousand years tí Imam Bukhari ti kú ìmáàmù Bukhari kú kò tó ṣe kíni kò kú ìmáàmù Muslim kú kò tó ṣe kíni kò kú gbọ́jọ́ táwọn yẹn ti kú àṣẹ tí wọn náà bá fẹ́ kẹ́mi rẹ ogun máa ṣe dáadáa àṣẹ bí tẹ́bí bá wá ń ṣàbúrú sí ọ ìwọ má torí ẹ̀ ṣàbúrú sí wọn máa bá dáadáa rẹ lọ nọmba wá nìyẹn nọmba tù nínú pírọ́blẹ́mù táwa ní bì òun ni àwọn àdánwò kan tó ti ṣẹlẹ̀ sáwọn kan rí látara ẹbí má ṣe mistake òkè ṣèwọ́ ló ṣẹlẹ̀ sí o ó ṣẹlẹ̀ sí kí ni o àwọn kan àbíkájà àmọ́sọ̀ pé àwọn kan àdánwò tó máa ń ṣẹlẹ̀ sáwọn náà látara ẹbí jàmọ́ máa fi ṣoṣo kọ́ máa fi kíra máa dẹbí rẹ lọ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ bíi kéèyàn mọ́ ọmọ ẹbí sọ́dọ̀ kán lọ máa sọ̀rọ̀ ẹ láì dáa tán bá dénú ẹbí gbogbo ohun tí wọ́n rò pé o ní secret ká lọ máa rìfíìlì kíni o síkírìtì rẹ gbogbo tí wọ́n rò pé o ní property kán máa jí property rẹ àbí even kán fẹ́ poison rẹ gan àbí kán tiẹ̀ fẹ́ ráyà kìlà ìwọ sọ fún fámìlì pé owó kan bẹ̀ tẹ́nìkan fẹ́ lọ fi ra alẹ̀ kan lọ́túnla pé ọlọ́gbà lọ́la ó gbé sínú ilé mọ́júmọ́ ló lè bá wa kọ́ ọmọlé ìwọ òsèrè owó gbà báńkì nígbà tó tòtòtò <laughs> táago mẹ́rin lù wọ́n bàjẹ́ ìwọ ọ̀sásọ̀lé o ti ní prógáàmù kan tí wọ́n ti lọ ní wọ́n á ní pé bàbá oníkìní là ń wá owó kan tó fẹ́ ra lọ́la ọ̀fẹ́ ah, ìyìn sọ fẹ́ nìkankan ju àwọn tá a ní lọ o àwọn fámìlì mi ẹ ti rí ọmọ sẹ́yìn mẹ́kan ṣẹlẹ̀ ládùúgbò wa yìí ẹ ń bá gbọ́ sí ń gbà yẹn nítòsí ibi tí a ti ń sọ̀rọ̀ yìí gangan tí bàbá ta property kan tán gbowó ńlá wá bàbá bàbá bá ń sọ bàbá yẹn máa ń lo báńkì ọmọ rẹ̀ gangan máa wò mí o family tó kọ́ ilé yìí o family náà ni o ṣùgbọ́n blood related family direct ọmọ gangan ó sì plan pẹ̀lú àwọn olè kan àsìkò tí wọ́n wà gbó lọ bàbẹ́ pé kàn na òun díẹ̀ o kí bàbá wọn fi fura pé òun lòun ṣe kí ni o <laughs> àwọn ọjọ́ wa fi owó wọn nà díẹ̀ wọ́n tún sakara ibi tásìrì tí a tú nígbà wọn gbowó tán tán ti sọ̀sídìí wọ́n fẹ́ pín ibẹ̀ ni wàhálà ti dé àbúlọ́rí burúkú ni ẹni tó ẹ́ pé ibi tá a ti wá ṣe tán bá mú wa ń kọ́ tó wájú àti bí wọ́n ti sá wa ń bá wọn ti sá wa balẹ̀ ń Ah, ṣèbí èmi ni mo sọ fún yín pé wọ́n mi lọ́wọ́ dádì kíní kankan àáfà àṣírí sàpadà tù bàbá yìí ní ọ̀sán lórí burúkú ọmọ ni wọ́n mọ̀ yìí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìyàwó rẹ̀ àbọ̀mọ̀ rẹ̀ sọ́ọ́pá ìyàwó ni sóyìn ọmọ yẹn ń bọ̀ ni gbogbo ibi tí fámìlì bá ti fi sùtà sí ọ àbá ti fi ṣe àwọn kan lánàá ìwọ lánìyàn pé wọn à ní fi sùtà sí ìwọ tọ́mádẹ̀fẹ́ fi ṣe ọlọ́wọ́ nínú àwọn tó tó máa ń ṣẹlẹ̀ tí èjì àwọn èèyàn ó sọ ẹkùn ẹbí pọ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì òun ni àwọn asátírùlà wàlí náà àwọn àtàn àwọn àtàn ọ̀rọ̀ tó ti kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ wa a nídìí ká máa gbọ́ tàn rọ tá a bá wá gbọ́ ká ń du ẹ̀ màtúọ́lè ariwo ń pọ̀ lẹ́yìn yẹn torí ìtọ́lọ́hún jama gbogbo àwọn àtàn rọ tí wọ́n máa ń sọ fún wa bàbá mi yóò tún wá pa àwọn ọmọ kalẹ̀ Rasidi etí ẹ̀ mélòó ó ní mẹ́ẹ̀ẹ́dógún ni kí ló fi ń gbọ́ mo fi ń gbọ́ nǹkan ni òkè Sàráfà ó ní iyẹsà etí rẹ mélòó ní mẹ́ẹ̀ẹ́ twenty ni kí ló fi ń gbọ́ mo fi máa ń gbàdí sí ni òkè yóò wá sọ fún gbogbo àwọn ọmọ rẹ̀ pé sẹ́ẹ̀mọ babaládìípò wọ́n láwọn mọ̀ bóòlù tó jẹ́ sí mi àbúrò dádì yín ẹ gbọ́dọ̀ bá kankan nú àwọn ọmọ ẹ̀sìn òtẹ́ ikú tẹ́ ẹ bá bá ṣe é máa ṣépè fún yín lọ́nà ọ̀run ni <laughs> ọlọ́pàá òkè láadé ìtàn mo fẹ́ sọ fún yín yìí sẹ́yìn pé bàbá rẹ̀ ń gun mọ́tò sẹ́yìn pé mi ò gun mọ́tò ó ní bẹ́ẹ̀ ni sẹ́yìn bàbá rẹ̀ ilé mẹ́jọ lọ́kọ́ ó kọ́ kan ní Àbújá ìkan ní Port Harcourt ìkan wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn máa ń gbọ́ ogún bàbá wa òun nìkan lọ́ta torí pé òun lọ́mọ bẹ́ẹ̀ gbogbo owó tó rí ń bẹ̀ ilé òfin ṣe nǹkan báyìí mo ti á sọ fún pé ọ̀tá lèmi àti ọ̀ ó ṣe déwájú ọlọ́run ẹ̀yin ọmọ bàbá yín ti sọ̀tàn bú fún yín màmá yín sọ̀tàn bú fún yín ẹ ṣe làákàyè ẹ má fìtàn yẹn react ẹ̀yin ẹ wá ṣe dáadáa sáwọn bàbá aládé pọ̀ ẹ̀yin ẹ dà wọ́n pọ̀ yé ń sọ fún ọ ó lè jẹ́ páwọn ọmọ rẹ̀ ogún àràmù tí wọ́n jẹun ni wọ́n fi wá gbé ẹ̀yìn náà dìtẹ́ yìí náà fi di kíni olówó bàbá tí wọ́n wà á jìyà lọ́dọ̀ ọlọ́run ìyá pé ogún fámìlì ló ṣe kíni o ni ló fi kọ́rọ̀ jọ ẹ̀yin ọ̀wà ní jìyà torí bàbá tí yín sọ̀tàn abú fún yín bàbá tí yín náà tí ò dóko ẹbí pọ̀ ó lè jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ìyà ọ̀wà ní máa tẹ̀síwájú nù fámìlì láti kànú àdìsí pé láyé dókòlù lìjà ń ná ta kọ́ tí ọ̀hún ẹni tí bá ti ń jákọ́ ẹbí ò ní wà lùjẹ́ náà bàbá àti yín wá sọ̀tàn abú fún yín ẹ̀yin náà wá ń rìáàtì ìyàwó máa ń lọ́nu fámìlì yín ni ẹ̀yin náà táwọn ti fẹ́ kú ẹ̀yin náà tó wá pa àwọn ọmọ yín jọ sẹ́wọ̀n bàbá bàbá bàbá bàbá aládìí ipò ẹ̀yin náà tó wá máa sọ̀tàn abú ìyàwó máa ń lọ́nu fámìlì ẹ̀yin stọ́ọ̀pù ya pẹ̀lú pé ẹni tí wọ́n ní kẹ́ ẹ má ṣe dáadáa sínú fámìlì ẹ̀yin bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí i díẹ̀ tó wá sọ nǹkan fún ọ ahsin àfà àfọ́ ọ̀jọ̀gbọ́n ó ní ahsin ìlànà sí i tastabid humo. àáfàá ni ọmọ ṣe dáadáa sáwọn èèyàn wà á wìn ní àti wọn ìwọ tó bá ti fẹ́ wìn ní àti àwọn èèyàn tó fẹ́ ọfẹ́ ọfẹ́ rọ ọkàn àwọn èèyàn sọ́dọ̀ rẹ ṣe dáadáa sí wọn àwọn ọmọ rẹ tẹ́ rò pé ní aburú níwọ̀n ẹ̀yin ẹ ṣe dáadáa sí wọn wò àwọn náà dé èèyàn dáadáa ẹ jẹ́ ká mọ̀ sọkùn ẹbí pọ̀ ọlọ́run yóò fún wa ṣe àáfàá ni nínú àwọn nǹkan míì táwọn ẹni ọlọ́run tí wọ́n tó máa ń sá fún òun náà ni ànàmímọ́tù jẹ́mọ́ kíra pé o ànàmímọ́tù ìtí jẹ́ ànàmímọ́tù òun náà ni òfófó <coughs> jẹ́mọ́ òfófó òun ní jẹ́ sórí na mímọ̀ yẹn òun ni kéèyàn ọmọ ṣe náklul kalam minhuna ìlàwù náà ẹ̀yin obìnrin ló sì kọ́ máa ń fún ibi tá a dé yìí ẹ̀yin obìnrin nídìí ẹ gbogbo ká máa gbọ́rọ̀ káàkiri yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin jọ gbé àtọkùnrin tóun náà ti ráyè kí n máa tójú ó tún ti láwọn sẹ́mi èsìse lórí íńtánẹ́ẹ̀tì àwọn question tí dáhùn àwọn tí a ti ń kà kútúbà jímọ̀ tí máa pìpíà wá sí mo ní ní ọ̀la sátidé tí máa pìpíà ibi tí mo tí lókè bò lásìkò mi kan ti fẹ́ tó mi lò ṣe níwà máa rántí pé ẹyin ẹyin àbẹ́ ìwà rí ni bí bàbá fáànù ó ṣe kẹjọ lọ́dọ̀ mọ̀mọ́ gílóòbù obìnrin lọ́ráyè gbogbo eléyìí o so orí wọn tó bá ti aráyè kan ọmọ tó jọ́ kí lọ́pọ̀lọpọ̀ yín lẹ́sẹ̀ ní kéèsì tọ́pọ̀ níwájú ọlọ́ọ̀ so oríwọ̀ tó yẹ pé kọ́ ọmọ gbọ́rọ̀ ọlọ́rọ̀ kí òun ni àbọ̀rọ̀ fámìlì òní fámìlì àbọ̀rọ̀ ilé onílé wà láì sọ̀se kọ́ ọmọ jẹ́ kan nínú àwọn mùfìlìsú náà àwọn tí yóò ṣòfò lọ́dọ̀ ọlọ́run àwọn mùfìlìsú náà àdìsí ń bẹ lórí ẹ̀ mọ́níwùmùlì mùfìlìsú so ráwọn mùfìlìsú náà yẹ ara àwọn mùsùlùmí ló wà kò sínú àwọn kírísítẹ́nì kírísítẹ́nì fẹ́ẹ̀ kan ti ṣòfò látayé lọ sọ́run ẹni tí ń pe jésù lọ́lọ́ ẹni tí ń pọ́ lọ́run ní mẹ́ta wàláhì ó dá mi lójọ́dọ̀ aláwù gbogbo ẹni tó bá kú ànábì ló sọ bẹ́ẹ̀ nínú àdìsọ yóò muslim ẹni tó bẹ́ẹ̀ lè kú nínú ìjọ tiwa yìí yẹ̀wúdí lọ́jẹ́ ni o ìbá jẹ́ jù ni o ìbá jẹ́ kírísítẹ́nì tí ò gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ tí ò gba síláàmù gbọ́ tí ò gba kùránì gbọ́ wàláhì ìlà kánàmì náà sábì náà ọmọ ẹ̀nẹ́ni ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá kú sórí ẹ̀ tí ọba tí ì kú àní ṣèdájọ́ àti lódìdí chọ́ọ̀chì ní òní ní fátúsì tí ò tí ì pọ̀dún kan nìbàdàn wáyé tó di mọ́sálásí bí ọdún mélòó kan sẹ́yìn odidi chọ́ọ̀chì ní odíńjó tó di mọ́sálásí mọ̀ wá ń bi eléyìí tí wọ́n kọmíṣàn rẹ̀ àti láwọn pásítọ̀ ńláńlá tí wọ́n ń gbà síláàmù ọlọ́run bá ní san Yusuf akadiku lẹ́sàn-án rẹ̀ àti àwọn mùsùlùmí yòókù tán ṣe rúṣẹ́ dáadáa bẹ́ẹ̀ over four hundred ní converts òun náà wá wẹ̀ sínú ìsìláàmù láìpẹ́ ní kakanfo inn nìbàdàn lọ́ndì fourteen january 14th. a wà yìí just last two weeks yes over 400. hundred gbogbo picture wọn bẹ lórí fóònù mi bì yusuf akadib gangan máa ń send yes mi ní whatsapp gbogbo àwọn kọ́mà tó bá fẹ́ rí gbogbo ẹ̀bẹ̀ lórí fóònù mi fúnra yusuf akadib gangan ó máa ń send yes mi mi ò dẹ̀ kí n delete ẹ̀ even mo ti rò kí máa gbá wọn kan sórí kíní téèyàn ara ó yẹ pé kò sí abẹ́ fi píchọ̀ wọn ṣe bẹ̀ torí àwọn kiri tó ń sọ pé kí ni o irọ́ ni pé ọyá gbogbo àwọn píchọ̀ ìlọ síwádìí tó yẹ pé wọ́n bá parọ́ ni fídíò rẹ̀ dẹ́wà ní YouTube jama ẹni tó bá yẹ pé kéèkù àwọn ò ní ṣèdájú ẹ̀ ṣùgbọ́n wà láì téèyàn bẹ́ẹ̀ lè kú sí Christianity ó dájú lọ́dọ̀ Ọlọ́run yóò jí ayérayé ah! bọ́láàgè ọmọ tó ju òun nínú sàárè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ṣòfò ayérayé inamadi azikiwe òfò ayérayé Abat Macaulay òfò ayérayé Dora Akonyili òfò ayérayé àti gbogbo àwọn ọmọ ìyá àwọn kan ti lọ nínú òkú fúru kí lọ́kọ̀ ọba kí lọ́kọ̀ ọlọ́run pa ya owó lọ́wọ́ sáró owó wọ́n fi Abat Macaulay sí wọ́n fi Nnamdi Azikiwe sí wọ́n fi Zik sí ń tẹ̀rí ẹ̀ fi sí èé ẹ̀ bá yà sára sánmọ̀ wàhálà alẹ́ ayé yín ẹ̀ bẹ̀rẹ̀ kú wàhùwà yẹ́dìrú ìní dàkálà nárọ̀ tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ dájú pa ayọ́ wọ̀ ṣùgbọ́n tí ọba ti tó lè dọ̀la kọ́dẹ ní ọlọ́run náà kú sí kẹfẹ́ ni. sọ wá rí gbogbo ẹni bá ti wá máa ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ káàkiri ń káàkiri jẹ́ lè sùn náà ní ibi tá a ti lọ nìyẹn kan ti tọ́ọ̀bá tiẹ̀ padà wà lùjẹ́ náà ọkọ̀ wọná kí ni ó jẹ́ ọwọ́ ìwà àwọn èèyàn hukuku nas gbogbo àwọn tó ọlọ́sọ̀rọ̀ wọn kì í láìda gbogbo àwọn tó ń gbé rọ́ọ̀kì nípa wọn gbogbo àwọn tó ọ̀dálé wọn rú gbogbo àárín ọkọ àtìyàwó tó àárín ọ̀rẹ́ méjì tó àárín mọ́sálásí tó ilé iṣẹ́ tó àdúgbò <laughs> <laughs> èmi ò tẹ̀sán kíkẹ́ tó kíá abẹ́sùn lè wa lálẹ́ àná ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ wèrè tábí lẹ́jọ́ wèrè pé tó gbé só ti yé ìyá kínní ẹ̀ ti ẹ̀ kí mọ̀ ń làágùn kí ló jẹ́ mọ̀ ń làágùn <laughs> bẹ́ẹ̀ làábí ni wàhálà ìmọ̀ fami fami fami láàárọ̀ yìí ni àfami fami bí ibo <laughs> àbọ̀wá ní tá àfa wa ṣe lálẹ́ àná ni lọ́ba wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ wèrè nú o ìyá kínní ó ti ẹ̀ kí mọ̀ ń rù àbí tòdékè ń sì jáàbù látijọ́ yìí táǹbì ọ̀ ìmí ọ̀mọ́ bó ń rù tó ti yé o nídìí kó o síra rẹ mi wà láì mo ti rúgbó sẹ́wọ̀n mi o kí ló ṣẹlẹ̀ àfa wa ni níbi ó ti fẹ́ yàwó kẹjọ òun ni òtítọ́ jù mí mọ́ gbogbo egun àyà mi ló ṣe kí ni o ilé òtí dùn báyìí tí náà mo wá máa spread ẹ̀kẹ́ àdúgbò. àfa ọlọ́run ọba ń sọ nípa àwọn èèyàn búùkan nínú sọ́rọ́tù nọ́ọ̀nù áyà kẹwàá sí kọkànlá ọlọ́run ní wàhálà tó tẹ̀ ẹ̀kọ́ làhálà fẹ́ẹ́ náà yìí. عماز مشاء بنميم عتل بعد ذلك زنيم ọlọ́ni rẹ̀ ànábì àti gbogbo mùsùlùmí ayé ẹ má tẹ̀lé àwọn èèyàn kan ẹ má kọ́ sí àwọn èèyàn kan àwọn wo ni àláfin àwọn tán máa ń fọ búra lórí irọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà màá yí ilé tán jẹ́ ní yẹpẹrẹ àmọ́sìn àwọn tí máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àbí tán máa ń bú èèyàn lójú èèyàn màṣá ń bínà mẹ́rin àwọn tí máa ń gbòfófó káàkiri àwọn olófófó àwọn túlétúlé àwọn rojọ́rojọ́ ọbúká nínú suratul Hujurat Quran chapter forty nine verse twelve ọlọ́run ní ayuhibbu ahadukum an yakula lahma akhihi mayta sẹ́ẹ̀nífẹ̀ẹ́ kẹ́ ẹ máa jẹrun ọmọ ìyá yín kẹ́ ẹ máa jẹ́ lókun bètè fàkàrì ìtumọ̀ ohun ẹ̀yin gan kórìíra rẹ̀ anabi sallallahu alaihi wasallam adùn bí àdìsí àmọ́ wa tẹ̀síwájú jọ ó ní lè já nà olófòfó gbogbo tó yẹ pé fún ìtí òní jọ́ ni wípé ó ti ṣiṣẹ́ gbogbo àwọn tó ń gbọ́rọ̀ wọn kí wọ́n á wá gbà nínú iṣẹ́ eré rẹ tó ọba tó wá níṣẹ́ eré mọ́ wọ́n á wá mú ẹsẹ̀ wọn wọ́n á tó wá dìbò onítọ̀hún yọba di mọ́fílísù yọba di ojú òṣòfò lọ́dọ̀ ọlọ́run torí nàìjíríà sọ ṣe ìwọ tó ọ̀dà lé òun lérú ìwọ tó ò níṣẹ́ yọmọ tójọ́ òwèrè kí tó ọba lọ kíyàn ọfẹ́ wo tí ó rí tó tó lọ fi tójọ́ ń bòmíì yọmọ wá tójọ́ kí àdúgbò bí ẹni bó ti jòrògbó adìẹ torí náà ẹ̀jẹ̀ aṣọ ẹnu wa kú fà agha ẹnu rẹ yìí sọ nítàdàbí sọ̀rọ̀ kan náà àwọn sàábé nìyẹn wa náà ká sọ ẹnu wa abẹ́lọ́n ọlọ́run jẹ́ aṣọ ya ayé àtọ̀run nígbà ọba àdìjọ́ mẹ́jọ àmọ́ wa ashadu وسلام على المرسلين والحمد لله رب العالمين